الحمد وصلى الله وسلم على رسولنا نبينا محمد وعلى اله وصحبه وسلم كتاب الموقظه عن زيد بن خالد الجهني انه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فساله عن اللقطه فقال ان عباصها وبكاءها ثم أنفسها سنة فإن جاء صاحبها وإلا فشأنك بها قال சொல்லி அவமானத்தை இருந்தாலும் உங்கள் சீராக அங்கே நான் tí agbèrè ìgbà náà lé ibi tí ọkọ̀ balẹ̀ báwọn èèyàn ní jí gbé ni

tí ó bá ti wọ́n tó bá dé ó ṣàlàyé ohun tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ láti lè bá àti tó bá mú àwọn ìwé yìí tí wọ́n bá tó tó sọ ní tiẹ̀ bàbá yára ìlú náà ní tó sọ ní tiẹ̀ ètò kò lè gbé kòkòkò kò ní ó sọ ní tiẹ̀ àwọn abájẹlé inú wọn ní àìsí abájẹlé ẹran tí sáyé tí àwọn tí ó gbé fẹ́lẹ̀ máa bẹ̀ ìwé lè wà ní káwọn ọmọ náà káwọn kó sínú àkókò wa káwọn wá ní tiẹ̀ tí ó wà lẹ́yìn náà sampai tan motor el കർത്താവിനെയും നമുക്ക് തുല്യ വിയോഗ